وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال خمس من الجواب كلهن كلهن فاسق يقتلن في الحرام الغراب والحداء والعقرب والفار والقلب والقلب العقود والمسلم يقتل خمس فوافق في الحل والحرام والحرام عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال خمس من الدواب كلهن طافق يقتلن في الحرم الغراب والحداءة والعقرب والفأرة والكلب العقور ولمسلم يقتلن خمس فوافق في الحل والحرم نقع ìdájọ́ tí ó pọ̀ mọ́ makkata al-mukarrama ìlú alápọ̀nlé ni òun náà sì ni hadithu alákọ̀ọ́kọ́ lónìí náà dálé lórí òun ni hadithu tí ìyá ńlá wa aisha radiyallahu anha tí ó gbà wá. a ti ṣe àlàyé fúnra wa nínú àwọn àdájọ́ ohun tí ó rò mọ́ makkata àwọn tí èèyàn lè ṣe bí ọba sí ń gbòòrò maka tó pé ńgbà tó bá ti wà ní gbòòrò maka ó di èèwọ̀ fún un. nínú àwọn nǹkan wọ̀nyí ń bẹ tó ṣe pé alálàájì nìkan ló dé wọ̀ fún. àwọn míì ń bẹ tó ṣe pé ní àtẹ̀yẹn ṣe hajj o àti kò ṣe hajj tó ti wà ní gbòòrò maka tàlmùkáràmàná èèwọ̀ ni kò sí irú nǹkan bẹ́ẹ̀. àwọn eléyìí ni mọ̀rọ̀kó ńlá bẹ̀rẹ̀ láti bí ìjẹ́ẹ̀dógún. ara ẹ̀ pé igi igi haramu àìgégi àìro gbogbo àwọn nǹkan báyìí dára bẹ́ẹ̀ náà wá ní àyè dẹ́dẹ́ ara ń ta kà náà àyè haramu kọ́ra bí yẹn bá rí ẹran ẹ̀gbẹ́ nígboro ni kéèyàn anagba muhammad sallallahu alaihi wa sallam hadithu wa ni wa ni pé ǹjẹ́ gbogbo ẹranko ni ó lẹ́tọ̀ọ́ kí èèyàn pa bàbá wa maka àbáyà fi ń bẹ́ńbẹ́ ìtumọ̀ ma yajuzu qatluhu àyàfi tí ń bẹ́ńbẹ́ náà ni hadithu anagba muhammad sallallahu alaihi wa sallam lọ́fẹ́ sàlàyé fún wa lónìí eléyìí tí yóò tún jẹ́ ká gbàgbọ́ yìí bóun ìsìláàmù ti rọrùn tó bó ló ti jẹ́ pé ìsìláàmù lẹ̀sìn tó mójútó ntí ó ṣe ọmọ èèyàn láǹfààní láyé àti lálùkèyàmà. nípa báyìí ìyá ńlá wa aisha radiyallahu anha ọlá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ní khamsun mina dawabi kulluhunna fasiqun. àwọn ìran ẹranko àdáwà ìran ẹranko márùn kan bẹ́ẹ̀ àdé muhammad sọ̀rọ̀ sọ́lá ní kulluhunna fasiqun. pòkì ní gbogbo àwọn ọ̀rẹ́ ẹran márààrún yìí àwọn ẹ̀ńtọ́ kí máa kọjá àlà ìtumọ̀ fasiqun. àṣé bí fásitì ṣe ń bẹ nínú èèyàn fásitì ń bẹ nínú ẹranko náà ń gbé pẹ́ẹ́dọ̀ ọlọ́run làwọn náà. àmọ́ hukumu fíkìrì hadithi tá a fẹ́ gbọ́ lónìí òun nípa anábọ̀ muhammad sọ̀rọ̀ sọ́lá lẹ́yìn tá anábì jẹ́ àmọ̀ pé ìlú ọlọ́wọ̀ ní maka àyípa ẹran maka ehoro ni kankan ni kọ́ akọ́dẹ̀ mi máa dẹ̀gbẹ́ kí n tó wá hajj hàn bí yẹn bá ti wà nígboro maka kò í dẹ̀gbẹ́. àmọ́ eléyìí ó lè ti wá máa bọ́ sílẹ̀ aká ẹlòmíì pé kọ́dà bí ẹranko tí ó pààyàn la bá dé maka náà yọ̀ọ́ máa ṣe é kí ni. ìtumọ̀ ẹ̀ ní hamsun. من الدواب كلهن فاسق àti àyà tí ń bẹ ń bẹ nínú àwọn ẹran téèyàn ò lè pa ní gbòòrò maka àyàfi tá ànábì wá wí náà sallallahu alaihi wasallam ànábì ní márùn ni. yuqtalna fil haram yuqtalna fil haram àwọn ẹran ẹranko márààrún tí wọ́n jẹ́ pòkì wọ̀nyí àkọ́dà bí ọba ìpè nu haramu maka gan lèyẹn wà pé báyìí ríru wọn yòókù tàlìnà ọlẹ́tọ̀ ọkọ̀ pa wọn nítorí pé wọ́n jẹ́ fásikù àwọn ẹran tí máa kọjá àlà kí la kọ́kọ́ ná àwọn irú ìrìnrìn márààrún yìí alugorọ́ọ̀bù alugorọ́ọ̀bù òun lẹ́yẹ tá à ń pè ní kánnakánná ẹyẹ tí máa sọ nǹkan báyìí nínú àwọn tó yẹ pé kọ́dà bí èèyàn bá bá a nígboro mọ́kà alẹ́tọ̀ èèyàn lẹ́tọ̀ àti paru nǹkan bẹ́ẹ̀ àkọ́kọ́ wọn ní kíni alugorob. èyí tó tún súnmọ́ òun náà òun ni lárúbáwá ń pè ní alṣèdá àtù alṣèdá àtù. òun náà ẹyẹ lòun náà di kànákànná ó sì súnmọ́ kànákànná ìran kan náà ní alugorob alṣèdá àfọkùrù Al ìran kan náà gbogbo wọn asọ́kùrọ̀ làwọn ń pè ní àṣà àwòdì níyà yìí àlìhídà ayé mi tí wọ́n ń pè ní yorùbá but àwọn òyìnbó ń pè ní kite nírú ẹyẹ yìí òun àti kánnakánná àti ran wọn níbi kíni ni wọn anabi muhammad sallallahu alaihi wa sallam ni bẹ́ẹ̀ yẹn bá rí rúṣídà àyínà kọ́dà bọ́bá wà nínú haramu maka mina fawasik nínú àwọn ẹran tí wọ́n jẹ́ olùkọjá àlà tí má pa ẹran maka kọ̀kọ́ di pípa àwọn. ẹlẹ́kẹta alahakọrọbù àkekèé má maka kò débi kákèké ọmọ wa rìn lọ rìn bọ̀ kápẹ́ wọn yé dẹ̀dẹ̀ mọ́ká torí pé àkèké mẹ́nà ìfà wá sùkè nínú àwọn ẹranko tí máa ṣe kíni tí máa kọjá àlàyé ànábì ní sallallahu alaihi wasallam bá kèké bá kọ́dà kò ṣẹ̀ṣẹ̀ di bọ́ bá táyàn gbogbo àwọn tá à ń wí kámọ́ wàá pé wọn ò kú tí ì ṣe oró náà lẹ́sẹ̀kẹsẹ̀ bí yẹn bá ara kèké mọ́ká yòókù tá ná fil haram bíi gọrọ́bù bíi ṣídà àní á pa wọn kọ́dà bọ́lá yìí pé nínú ìgboro mọ́kànlá. wàl fa'ratu wàl fa'ratu àsẹ́mínà fàwásíkì ní èkúté nínú àwọn fàwásíkù àwọn ẹran tí kọjá là òun làwa náà fi rí i pé ní oríṣiríṣi oògùn ló ń kálukú náà máa wájú ó pa èkúté àti bí yẹn bá rí èkúté kọ́dà nígboro mọ́kà fún ìnira tí máa ń fàpọ̀ mẹ́yìn àti fún nǹkan ní ọmọ èèyàn àìwá ga ẹ̀wá fi kúté lẹ̀kọ́ mọ́ gbáwìn wọn ni wọ́n pẹ̀rán mọ́kà wàlùfà àràtú mẹ́nà ìfàwọ́ àsìkè. mo ní ntí afẹ́ gbọ́yé nu hadith yìí kì í ṣe kákan dákọ̀ àwọn ẹranko àbáwọn ẹyẹ wọ̀nyí lásán bọ̀tí yóò jẹ́ àmọ́ mọ̀ pé bẹ́nìkan bá ń sọ pé nǹkan kan bẹ tí ó wúlò fọmọ èèyàn tí ìsìláàmù ti kéta fún ọgbẹni rẹ sọhùn. ẹ wọ àwọn nǹkan táwọn wò as minor things pé èkúté kankan àmọ́ ìsìláàmù anábì sọ ọ́ débẹ̀ sallallahu alaihi wasallam pé gbogbo ńtọ́ bá lè fà nira kọ́dà nínú ta ni ẹ mọ̀ sí bàbá yìí pé yóò mú nira lọ́wọ́ ọlọ́run ọ̀yọ̀ǹda fún yín pé ẹ ṣe. òfin jẹ́nẹ́rálì ni pé ẹ má pa á nǹkan kan nígboro kínní nígboro maka àmẹ́yìn ẹlẹ́ wá débi pé ní ọkùnrin amẹ́pà kọ́dà débi àwọn fàwáṣẹ́kù àwọn tí ó máa kó nira báyà ti ń kọjá àlà àmẹ́bí ni kò débẹ̀ eléyìí fi ń yé wa pé ní àṣé ẹ̀sìn wa yí ẹ̀sìn ìsìláàmù yìí gbogbo ntí ọba jẹ́ mọ́síláhàtún haqiqiyyatun mọ́síláhàtún haqiqi oore tó dájú ìsìláàmù ọ̀tọ̀ wá sójú ọ̀nà ẹ̀bẹ̀. èyí tí wọ́n bá ń rò pé ọ̀dà ìsìláàmù ò ṣe fún wa láyè ká ṣe nǹkan báyìí ìsìláàmù ò ṣe gbà wá láyè ká ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ bá ní gbogbo nǹkan ní tọ́ da ní ìsìláàmù ń máa sànù mùsùlùmí ni ó fún wọn láyè rẹ̀ èyí ń làwọn àpá ń pè ní maslahatun wahamiya maslahatun ahun pé náà ni lójú tiẹ̀ ló ti dàbí oore bọ́ bá ro làákàyè rẹ̀ dáadáa ó rí i pé àbọ̀ rẹ̀ aburú ni. táyà lọ bí hadith anabu muhammad sallallahu alaihi wa sallam mi nínú tẹ́lómi ọmọ wò pé ah, ìgbéyàn bá kíni ìsìláàmù ní lápèjúwe òfin zina ṣíṣe ìgbà ah, ìyàwó tí ẹ bá ṣe pé ọ̀fẹ́ ẹni yìí ọ lẹ́tọ́ àti ní nǹkan pọ̀ pẹ̀lú rẹ̀ èyí táwọn ẹlòmíràn máa pé àwọn ní fírídọ́ọ̀mù ń ta àti ṣe kò sẹ́sìn kan tó pé ọmọ ṣe báyìí ṣe ní inú ọ̀làjú kọ́làjú tí ń bẹ láyé lónìí ẹnu tó fi ọ́ ni pé ọjọ́ obìnrin ń pààyàn àbí àbọ̀faramọ́ ọjẹ́ ń pààyàn àbí ọ̀fàràpọ̀ bá ti faramọ́ òun lọ́ọ́ lára rẹ̀ ntí ibi táwa ń lọ ni pé táàfin mọ̀ pé èyí táwọn ń rò pé ọ̀dà ni bí òfin tàwọn ṣe gbà wọ́n láyè rẹ̀ bẹ́ẹ̀yàn bá wò dáadáa èyí ò rí pa burú ni. láyà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọmọkùnrin kan wá bá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọ̀dọ́ irin obìnrin obìnrin sì ń wù ú kò sì lágbára àti fẹ́yàwó àbí kò kí ìfẹ́ fẹ́yàwó bọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ṣe dì láyé lónìí náà ntẹ̀yìn sì máa rí lára ìyàwó ọ̀fẹ́ rí àbí ọ̀fẹ́ fẹ́yàwó ntẹ̀yìn sì máa rí lára ìyàwó ọ̀fẹ́ ní ọwọ́ abá anábà Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ ni ya Rasulallah ìdán lí fèsìnà ìdán fèsìnà a ọ̀gbọ́n ó tó gẹ́ òun ò rí ara gbèsè máa wà nábì bọ́ bá ṣe ẹ̀ kan fún òun ní exception tòun níbi òfin mọ́sẹ̀sì náà yìí pé ìdánilé fèsì náà dákun wà nábì yọ̀ǹda kóun ó ṣe sì náà fóun kọ́mọ yìí kóun ó wà á ṣe tán yóò di kóun dáràn bọ́bá ti pé wà nábì ló kú ti ní a bí tiẹ̀ ti rí yìí o ayọ̀ǹda fún ọ kìí sọ̀rọ̀ ẹ̀rín o àti ní ní majlisul ilmi kò síbi àti lè kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ la fẹ́ ká kọ́ ń bi hadithi tá à ń kà fúnra wa yìí kásì má gbàgbé bí a ti yà lọ ọbẹ̀ pé gbogbo ń tí bá jẹ́ mọ́síláhà interest ọmọ èèyàn kò sí ìdí islam òkè tàbí èyí tí àwọn kan bá ń pè islam ò ṣe gbà wọ́n láàyè wọn ó ṣe báyìí bá a bá tú sálẹ̀ rẹ̀ dáadáa ọmọ ẹ̀dẹ́yìn ńlá káyọ̀ padà reason pé a ah, àbájọ. ẹ wo sáà nẹ́gbàá muhammed sọ̀rọ̀ sọ́lá ń fi dá arákùnrin lóhùn jọ náà ànábì ìdánlé fìzínà ànábì ní joko. inú rẹ̀ jẹ́ ń dùn pé àkọ́tí ẹ̀ yàn pé njẹ́ ọmọ ọ̀ràn kan tẹ́lẹ̀ nígbà ànábì ó ké mọ́ òun àbí yóò ní a irú fásitì irú kò kí ìyàwó ni wọ̀nyí ànábì òwì bẹ́ẹ̀ sọlọ sọlọ ànábì ní kó jókòó ńgbà wá jókòó tó ṣe díẹ̀ tá ànábì dá wọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ lóhùn tán ànábì wa ní arákùnrin yìí dà ó nìyí. òun lòun ní kọ yọ̀ǹda nǹkan báyìí fún un ní sọmọ pé kò ṣeé ṣe kí èèyàn dá sí obìnrin kan ni wọ́n jọ kó sínú ẹ̀ olóhùn mà obìnrin yìí tó bá jẹ́ pé òun ló bí ọǹkọ náà sì wá bá mi pé kí n yọ̀ǹda fún òun ẹni ó sì wá bí lórí. bó ni ó ti rẹ ọlọ́run ní jẹ anabi ní bá tún wá ń kọ́ tóun náà wí bó ti wí yìí tá a wá lọ fẹ́ bá ṣe kò ṣeé ṣe kò lè dá a obìnrin náà ni ó sì obìnrin yìí ń gbà wá wádìí gan rẹ̀ àǹtí rẹ̀ fún ọlọ́run ní ọ̀dà ẹlòmíì tún wá bá wa àbẹ́rẹ́mi náà tún fẹ́ gbèrú tí wọ́n ń wá yìí kò sì ní mú ọmọ tiẹ̀ náà kò ní mú ọmọ bíbí inú rẹ̀ kò ní mú ya rẹ̀ obìnrin olóbìnrin kan náà ni àwa wájà wa rí kóbìnrin yìí ọmọ tó bínú ni ṣé ká yọ̀ǹda fún ọlọ́lọ́ mẹ́jẹ̀ ànábì sọ́dọ̀ ń pé fàkẹ́dálì kàmínà sí gbogbo àwọn ọmọ tẹ̀yìn ń bà lórí jẹ́ kí ni bí wọ́n ti jẹ́nu ìyá ẹnìkan wọ́n jẹ́ ọmọ ẹnìkan wọ́n jẹ́ àǹtí ẹnìkan ni wọ́n jẹ́ àbúrò ẹnìkan ni wọ́n jẹ́ ńgbà tí wò lè gbà kiri ọ̀sẹ̀lẹ̀ síyá rẹ̀ kò lè gbà kọ́sẹ̀lẹ̀ sáǹtí rẹ̀ ọlọ́lọ́ mẹ́tẹ̀ẹ́ kọ́sẹ̀lẹ̀ sábúrò rẹ̀ ọlọ́lọ́ mẹ́jẹ kọ́sẹ̀lẹ̀ sọ́mọ rẹ obìnrin ní ìwà àdàláyé tí ò ní jẹ́ kan nù gbogbo tó ń kàkàlẹ̀ ẹ̀wù bá nàbì sọ̀rọ̀ sọ́làm ṣe fẹ̀sìn yé yẹn lẹ́yìn ìgbà wọn lànàbì tẹ̀sẹ̀ wá ṣàdúrà fún pé allahumma tahhir qalba wahsin farja ọlọ́dàkùn mọ́sá bá ń fọ èrí tí ń bẹ lọ́kàn rẹ̀ tó fi wá aṣọ ń tọ́sọ yìí ọlọ́run bá ń fọ ọkàn rẹ̀ náà ẹ rí i pé béèyàn bá wò ó lérèfé bá ti wí lákọ̀ọ́kọ́ nìyá bí islam bá yọ̀ǹda lóòótọ́ kò ní sí wàhálà pé mọ̀sẹ̀ gbá mọ̀sà wò yìí àmọ́ ńgbà tá a ná di analyse tó gbé kalẹ̀ yìí ǹjọ́ ń kálukú rí ipá burú ni àbá burú kọ́ òun ni gbogbo ń tẹ́ lómìn bá ń rò tí làákàyè rẹ̀ bá ń sọ fún un pé ọ̀yẹ̀ tí islam fún wa láyé nǹkan báyìí wàláhì kò sóore ń bẹ̀ ìsìláàmù lẹ̀sìn tí máa wá gbogbo tí ó fi rọ àwọn tí máa ń ṣe ìsìláàmù lọ́rùn àpẹẹrẹ rẹ̀ lèyí tá a rí lónìí ẹ má pa ẹ má dẹdẹ ilé ọlọ́wọ̀ mẹ́ka lóòótọ́ àmọ́ bó ti wù kọ́ jẹ́ ọlọ́wọ̀ tó nì náà ntí ọba pa yín la òfin ò débi pé ẹ má pa tí ń fi hàn pé ní kọ́dà àwọn òfin ìsìláàmù bó bá ti di pé ní yóò ní ọmọ èèyàn la ọlọ́wọ́n wàá tù ní yọ wàá tù tó dé yóò tù kalẹ̀ example ṣe pọ̀ bẹ́ẹ̀ lọ sẹ̀ríà òun làwọn àfáàfin máa pé ad-daruratu tubihu al-mahdhurat ọ̀pọ̀lọpọ̀ tí sẹ̀ríà islam ṣe léèwọ̀ bí ọba tí ì nira dójú ẹ̀ bọ́ba nira dójú ẹ̀ tí ọ̀sọ́ náà mí ma islam gbà wá láyè kàṣe kí ni ń jẹ́ báyìí ń jẹ́ pé islam lẹ̀sìn tó mójútó real interest ọmọ èèyàn àṣọ interest wa mi èyí téèyàn ń rò tí làákà ìjẹ́ ń gbé sí pé a ah, oore lélẹ́yìí tọ́ba yìí pé bọ́ ọba ronú jinlẹ̀ tí atúnṣu ah, désàlẹ̀ kòkò ìwọ náà rí pé a ah, aburú ni lóòótọ́ bíi ashab ọ̀dọ́ tó wá bá anabuwa muhammad sallallahu alaihi wa sallam tá anabi bí làwọn àbẹ̀rẹ̀ tóun náà wọ́n á rí aláìsí pé a lóòótọ́ ni kódà so ó di mélòó ó di mẹ́rin nu márùn-ún wàlkẹ́lìbù làkúr wàlkẹ́lìbù alikẹ́lìbù ajanijẹbẹ anabu muhammad sallallahu alaihi wa sallam wa pé gbogbo ajá níbí yẹn bá rí ní kíni bọ́ba rí ní mọ́tà ọ̀pá ọwọ́ àfikún pé alikẹ́lìbù alàkúr eléyìí là ń pè ní kíni alimutulaku wàlmọkọyàd ọwọ́ ẹ̀kọ́ anabi ní wàlkẹ́lìbù ní àní choice gbogbo ajá nù àmọ́ nínú sẹ̀rí àwọn kankan bẹ tá à ń pè ní tẹ̀pẹ́yì mọ́kọ́yà tí ó mọ̀ kọlifáì kankan hàn kìí ṣe gbogbo ọ̀ràn nǹkan ni o àfi tó bá ní irú nǹkan báyìí irú ẹ̀ ní alikẹ́líbù àlàfo ajá dìgbòlugi ọba amúbáwọn ní èdè yorùbá ajá kínní dìgbòlugi àlàfóòrò lajá ti ń bú yẹn jẹ tó náà làwọn náà ń pè ní dìgbòlugi ajá àdìgbò lùdí bọ́ba wọ mọ́kà kéèyàn pa torí pé mínàlì fàwa nínú àwọn ntí máa kọjá àlà nínú àwọn ẹranko. náà nínú fíkìú hadithi wa ni pé anagba muhammed sallallahu alaihi wa sallam dákọ àwọn oríṣi ẹran àtẹyẹ mélòó márùn. jẹ́ bá a bá rí omi nínú àwọn ntá nàbí ọ̀dàkọ̀ yìí sallallahu alaihi wa sallam ǹjẹ́ á fún àwọn náà nídàájọ́ pé àwọn náà rí bẹ́ẹ̀ tí wọ́n bá jọ àbíbò ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ ńlẹ̀. eléyìí ní ó jẹ́ ká máa ma pàtàkì gẹ́gẹ́ bí táwọn onímọ̀ máa ń ké fún wa pé àfi kéèyàn ó ní àáfàá tí nínú rọ̀fẹ̀fínà bẹ̀rẹ̀ ẹ̀mí bẹ́ẹ̀ bá fẹ́ gbàgbọ́ yá al àti súnà láéláé kò lè tó kéèyàn kóun náà lọ́wọ́ máa ṣàfáà fún rẹ̀ torí pé yọọ máa yọọ máa gbé àwọn kan ní gbòdì. láwùjọ hadithi yìí alimami ibn daqiq al-Eid nínú àwọn afa wa nù àwọn afa tó ti lọ là ń wí àtàwọn tí ń bẹ náà ọlọ́nkọ́ bá aṣọ ọgbọ̀n ẹ̀fọn dáadáa. alimami ibn daqiq al-Eid ló ṣe sharh umdat al-ahkam kíra tá n kà yìí ibn daqiq al-Eid ṣe sharh rẹ̀ bígbà tí wọ́n ṣe tafsiru rẹ̀ méjèèjì náà sì ni alimami makidisi lọkọ síwájú tiwa yìí náà àwa lè má mà ẹ wo lápẹjù yẹn nísìnyí ó ní wà lè mùsùlùmí tọ́ra alimami alika èwo tún ní ẹjọ́ ó ti ní kamsun fàwásíkù èwo tún ní wà lè mùsùlùmí mùsùlùmí tó gbà wá báyìí ìmọ̀nà ọlọ́dọ̀ àwọn onímọ̀ tá a bá wo láwùjọ alimutafaka aleyhi tí imaamu makidisi kọ gbé wa ó ní kíni hamsun hamsun láwùjọ tó ń bẹ lọ́dọ̀ mùsùlùmí ńkọ́ ẹ́ hamsu hamsun hamsu. اللفظ الأول اللفظ على فوق خمس خمس من التوابع كلهن فاسق níbí yìí ń kọ́ ní yòkútàlùnà kàmsù fàwáàsì húnà bil idafa wà húnàkà bit tanwin. alimami gbọdọ kékeré di ní ìtumọ̀ ìjìnlẹ̀ méjèèjì torí pé tọ́ba yìí pé lábùdó tanwin ní kàmsùn mina dàwábì kulluhunna a ah, àwọn márùn kan bẹ o ìtumọ̀ tanwin nù àwọn kẹ́ni àwọn ẹranko márùn kan bẹ o kulluhunna fasiqun òkì ni wọn wọn máa kọjá àlà eléyìí ó jẹ ká gbọ́ yé pé ní àwọn ẹran tá a máa fà yìí adádùn ọ̀wà mahsuru fi khamsi kan ní àwọn márùn kan bẹ o gẹ́gẹ́ bí àdìsí tá a fi gbọ́ yé àdìsí inna lillahi tis'atan wa tis'ina isman mi'atan illa wahid. ǹjẹ́ ó túmọ̀ akọ́lọ́hún olóko mi lẹ́yìn ninety nine kò túmọ̀ rẹ̀ tis'atan tanwinun tis'atan wa tis'ina isman inna lillahi tis'atan wa tis'ina isman. lábùdù tanwinu yọ ọmọ túmọ̀ pé àti bá a bá rí àwọn míì náà tí wọ́n jẹ́ fàwa síkù tá a nàbí ọ̀dà kan bíi tukọ́sù àlẹ́yìhà àwọn náà gbàrú ìdájọ́ táwọn márààrún yìí gbà àǹfààní àdìsí tó wá lọ́nà tẹ̀wínú torí tó báyìí pé bèlè ìgọ́fà lọ́wọ́ yòókùtẹ́lùnà fámsù fàwáàtì ànábì ní àwọn ẹran márùn yìí o òkì ni wọ́n sì máa pa wọ́n bèlè ìgọ́fà ń bẹ̀ ni kò ní fún wa láyè àti ẹ̀kẹ́ǹdì ìdájọ́ ọ̀nì lọ orí ẹran mi kọ́dà bóun burú jù ú nǹkan márààrún lọ ara tọ̀wá ibi táwọn afáà máa ń pè ní jam'u turuq al-hadith jam'u turuq al-hadith torúpẹ́ ní tí ọba mọ̀ ní ọmọ wa rò pé àbí àròyé àwọn àfa aládìsí lọ́pọ̀ ní Buhari gbà wá Muslim gbà wá Nasai gbà wá Abu gbà wá ebi nkankan náà wọ́n wí à nkankan náà wọ́n ń wí àmọ́ dàkọ́ ikùn màánì àwọn àtúmọ̀ tọ́wé ńbẹ́ńbẹ́ láwùjọ tó bá wà nù tíra kankan táwọn àpò sì fa ìdájọ́ lọ ńbẹ́. ní kúkúrú ntọ́ba wa rí báyìí nígbà tá a ti rí mustanadu ta lè gbẹ́sẹ̀ lé pé ní àti àlè àwọn míì náà tó bá jẹ́ fàwa síkù tí wọ́n jẹ́ pòkì. lápèjúwe nísìnyí anabi ọ̀dà kọ ejò anabi ọ̀dà kọ ejò àmọ́ nínú ejò àtàkékè ta ni físíkù jẹ jura wọn lọ físíkù tẹ jọ ju ojú tàkékè lọ aha ìtumọ̀ ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá rí ejò náà ní haramu kọ́mọ̀ wá pé wọ́n dá kọ́ ejò ọlẹ́tọ̀ láti pa ejò náà kí lójó jẹ́ bẹ́ẹ̀ torí pé tuma ẹ̀ níta quality tá nábì fi ròyìn àkékè ń bẹ lára ejò ó tún lé ń bẹ lára kò dí ó tún ṣe kí ni ó tún lé sí ni. ẹnu bíi táwọn onímọ̀ kẹ́ máa wo bẹ́ẹ̀ èèyàn máa kí máa al-ulama al-ulama rabbaniyun àwọn àlùfáà gidi tí wọ́n ń bẹ̀rù ọlọ́run. ẹnu bíi tí wọ́n ti wá tún ṣe tí wọ́n tún lo ìmọ̀ ìjìnlẹ̀ ní pé ọ̀dà fàwásìkù lànàbì pé àwọn kìnnìyì èyí tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí lónìí nínú àwọn nǹkan wọ̀nyí hal huwa lápẹjúwe nísìnyí a mọ̀ pé ajá nísìnyí dìgbò méjì lànàbí pé alikẹ́libú aláàkó tọ́ ajá tí wọ́n bí lónìí ńkọ́ njó lè ya àkúrú ní ní kékeré tí wọ́n bí náà njẹ́ yẹn lè wá torí yìí ńkọ́ pa pé ànábì tí ní a máa pàjá ìtumọ̀ táwọn àfa wò nìyẹn bákan náà gbogbo àwọn alugọ́rọ́bù wọ́n ní alugọ́rọ́bù ọmọ kánnakánná àbí ọmọ àkekè gbogbo ńta bá mọ̀ pé kékeré wọn wọn èé ṣe kíni wọn èé ṣe fásikù wọn èé ṣe pòkì tí máa kónira bá èèyàn ǹjẹ́ a lè pa wọn náà àwọn onímọ̀ wòye lọ bẹ̀ látàrí pé kíni ànábì pé wọ́n kíni fàwásikù àrí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn onímọ̀ tó ní àà ah, ah, èyí tó bá jẹ́ pọ̀ mẹ́kẹ́ ni nínú wọn tí ò tí ì sí quality físíkù tànàbí dákọ̀ ní sallallahu alaihi wasallam lára rẹ̀ lẹ́yìn bá rí tó fi ilẹ̀ ní haramu kọ̀ láìsí. lára fíkì hadithi yìí táwọn onímọ̀ tó wòye ìjìnlẹ̀ sí alikẹ́lìbù lànàbí dákọ̀ alikẹ́lìbù bí kìnìún bá wọ mọ́kàngọ́ àbí kí ló tún jọ kìnìún kìnìún pé aha àbí kòkò àbẹ́kùn àkọ́kọ́ náà gbogbo àwọn nǹkan wọ̀nyí jìnnà sí mọ́kà o pé àmì àwọn èèyàn balẹ̀ ara wọ́n máa ń dàgbàlà ha káná àmìnà torí pé àwọn nǹkan wọ̀nyí tí máa mú wọn wà ní àìtòsí kò sí nítòsí mọ́kà àwọn gàba àti gbógun gbẹgbẹgbẹ bí báwa ti ní láfíríkà yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí áfíríkà wọn pọ̀ sí àbí mi àbá tún lọ bóyá bíi Latin America àwọn jìbìtì gbó jìbìtì wà kò sí gbogbo yìí ń mẹ́ka àmọ́ gbogbo ẹ̀ làwọn àlùfọ́ ò fi wọn ò fi ojú fínífíní wò bá ah, bọ́ bá rí báyìí náà ṣẹ̀rí àti dási lójú wọn sọ débẹ̀ wọ́n ní nítorí pé àwọn rí kánú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam kan pé ọtúbà ibn abi jahal abu jahali bó ṣe burú ni ó tún á bí ọmọ kan tó rí bí rẹ̀ náà à ń pè ní ọtúbà. ó sì bí ma kí ata ń sọ̀rọ̀ bí ọlọ́wà ní òfin dòní kí ló kọ́ mẹ́rin ẹkẹrìmà ẹkẹrìmà tú ibùnà abi jahalin rọ́bì radiyallahu anhu ntí ń jẹ́ ìsìlámù nù abu jahalin la'anahu Allah ẹkẹrìmà ibùnà abi jahalin rọ́bì radiyallahu ta'ala anhu ntí ń jẹ́ ìsìlámù nù. man abtọ abihi amaluhu lam yusri bihi nasabu. ànábì ló wí bẹ́ẹ̀ ẹni iṣẹ́ ọwọ́ rẹ̀ bá gbé e lọ́ra ibi wọ́n ti bí mi ràn mí ní èyí wọn ò lè gbé sáré o ẹni iṣẹ́ ọwọ́ rẹ̀ bá tì sẹ́yìn ìran rẹ̀ ò lè ṣe kíni kò lè tì wájú nínú Islam òun ló fi fà á láàfin máa gbé yẹn kiri ma ọmọ abujali rọbì ọlọ́hu àná abujali bàbá rẹ̀ gẹ́ẹ́ alẹ́ sí ilà anatollah torí pé abujali. Abu Jahli náà ni ọ̀rọ̀ àgbọ̀n ni ọwọ́ anu asaru pé òun ni Fir'aunu hadhihi al-umma Fir'aunu al-umma nàbí ọmọ rẹ̀ ló sì wáá já sáájú wa nú àwọn sọ̀hádà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam bọ̀dẹ́lẹ̀ yìí tá à ń sọ ni pé Abu Jahli ọmọ kan kó bí ọtúbà òun jọ ọjọ́ bàbá rẹ̀ bàbá rẹ̀ ti ń ní àwọn mùsùlùmí lánàá ọtúbà náà ọ̀rọ̀ rẹ̀ wá débi táwọn èèyàn wá rojọ́ rẹ̀ fún anabi sọ̀rọ̀ sọ́lẹ̀m lójú ayé alága tí ó túbà yìí pọ̀ fàdá anabi yìí sọ̀lọ́láhu alayhi wa sọ̀lẹ̀m alayhi anabi wa ara wọ́sọ̀lọ́n ó ké pọ̀lọ́n lórí ọ̀ túbà. ẹ máa wo ẹ̀rí ntáwọn àfa ní nìyẹn o àwọn èèyàn wo ìlà kéwú lásán wọ́n máa wo ohun tí ń bẹ lábẹ́ ìlà kéwú ẹnupa nẹbi tirawọ ńbẹlọ lórí ọtúbà àwọn sì ń fàdájọ sẹríà mi yọ mbẹ wọn nítorí pa nẹbi ní allahumma sallẹtọ aleyhi kẹlban mẹnkìláàdìkà allahumma sallẹtọ aleyhi kẹlban mẹnkìláàdìkà wọn túbọ̀ kò sí ń gbòòrò kò sí ń gbòòrò mọ́kà ń anabi sọ̀rọ̀ sọ́la ní gbogbo bí ọba wa kẹlban mẹnkìláàdìkà ajá kan nú àwọn ajá àwọn ọlọ́run sẹ́lẹ̀tọ̀ àlẹ́ yìí ọlọ́run bá ń bẹ̀ sí i. fàtàràsàhù sábẹ̀rẹ̀ àwòsíbà ńgbà wọn wà wádìí bí wọn bó ku ọtúbà ẹranko bíi kìnìún bíi ẹkùn lọ́pa ọtúbà síbẹ̀. ibẹ̀ kí làwọn afọ àwa ṣe sèǹbàtò ń bẹ̀ ni ni pé àti alikẹ́lìbù kọ́díyà ní alásàdì turupa nabi ni allahumma sallitu alayhi kalban min kilabika èyí ń náà tún kúnta wípé yàtọ̀ fún pé ní físíkù kọ́dà kálíbù nínú èdè lárúbáwá àlepé kíni àlepé kìnìún kálíbù àlepé ẹkùn ní kálíbù kalban mẹ̀ntìlá àbíkà bìdẹ̀lìlì ń sí ọtúbá ibn Abi Jahl. ní kúkúrú àwọn Eh, nǹkan márààrún yìí àtàwọn tí ọba tún jẹ́ bí wọn tí wọ́n ní fífíkù tí wọ́n lè pààyàn la ọlẹ́tọ̀ kọ́ra bí yẹn bá wà nínú haramu nínú maka kí ọ̀pá eléyìí ni ìdájọ́ hadith anabu muhammad sọ̀rọ̀ sọ́lá kí n fìfín rinlẹ̀ ká fi mọ bóò ní ìsìláàmù ṣe máa sojú kòkòrò àti wáńtí ọ̀rọ̀ ọmọ èèyàn lọ́rùn àti ti gbogbo ń jọba ní

nínú nínú nínú nọ́mbà two. Assalamu alaikum tila. Ah, ìbéèrè mi ni Adisa Nabi Muhammad sallallahu alaihi wasallam. Tó ní man ahabba an yatamassala an-nasa lahu qiyama falyatabawwa maq'adahu minan nar. Ẹ dákun, Adisi yẹn ẹni tí ó ṣiṣẹ́ gẹ́gẹ́ kí ni ìdájọ́ rẹ̀ then adúlá gbọ́ pé tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá ń bọ̀ Fatima ànábì máa ń dìde láti lọ pàdé ẹ̀ then tí ayé Fatima náà bá dé ànábì náà máa lọ dìde láti máa pa lọ́dún lọ pàdé ẹ̀ then ẹni tí ò ní kọ́sùtù pé bóyá káyọ̀ dìde fún un tí wọ́n dìde fún un àwọn àbí wa ní gómìnà bẹ́ẹ̀ dìde fún un láti pé kan fi respect then ẹni tó fi ṣe لله òkú وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين حديث النبي محمد صلى الله عليه وسلم كبو يبي النبي كوي إما dìde kí èèyàn Eh, inú tó fẹsẹ̀ rin lẹ̀ ni kọ́dà nàbà muhammad sallallahu alayhi wa sallam a máa dìde lọ́ọ́ pàdé fatima ọmọ bíbí inú rẹ̀ èyí ò ní kankọ́ eh, nínú àwọn olórí àwọn ansar ní gbòòrò madina eh, saadu ibnu ibnu mu'az anabi wí fáwọn ansar pé kú mú ìlà ìlà sayyidikum èyí ò ní pé ní àṣà bí tó bá rí pé ní a dìde kíyàn ẹni tí ń bọ̀ ẹ dìde kí àsìkò sí ń ti ó burú ń bẹ̀ ní òṣèré à. èwo ló burú òun ni kó ṣe pé ní àmọ́ ní dandan pé ká dìde kíyàn àmọ́ ẹni tí ń bọ̀ wáyé bẹ́ẹ̀ bá dìde fún ọ̀rọ̀ wọ̀ man ahabba an yatamassalallahu nasu qiyama èyí ńlá nàbí kọ̀ndẹ́mù sallallahu alayhi wa sallam àmẹ́ni ó dìde mẹ́ntìl kọ́ọ̀yì rẹ̀ pé àwọn àlùfáà ní ń bọ̀ yìí àbí nǹkan ní ń bọ̀ yìí tọ́lọ́ pàdé rẹ̀ èyí ńlá burú nínú ìlànà ṣẹ̀ríà Islam àmẹ́ni tí ọba ṣe pé ní kọ́dà báwọn èèyàn bá dìde ẹ̀ mọ̀ kí mo wọlé ni èyí ńlá nàbí kọ̀ndẹ́mù ó burú púpọ̀ kí mùsùlùmí ó bẹ́ẹ̀ pé ṣé mọ̀ pé àwa la wọlé ni ẹ jókòó èyí ò ní ọ̀dà àti sọ àti sọ. ẹ kàn wá ẹ jọ ẹ táwọn obìnrin bá ti béèrè kí wọ́n tètè dá microphone padà. Assalamu alaikum ẹ dákun obìnrin tó ní bùkátà sí tó fẹ́ kéwì ṣọ́ọ̀ṣì tó fi kóun nídìí àwọn basic knowledge kan nípa ẹ̀sìn tọkọ rẹ̀ wá sánà rẹ̀ láti mọ̀ lọ lè kéwù ó sì jẹ́ pé kò ṣe kó bóyá wọ́n àfẹ́ẹ̀tì oúnjẹ náà àbí kíníkẹ́ nìyẹn ò tẹ̀ gbé lọ́rùn bí akó ń ṣókótó ní ìfisẹ́ pé ó lè tó bí ọdún kankan kó tó padà wálé ó wá ń prevent ìyàwó from going to ilé kéwù ṣé ìyàwó bẹ́ẹ̀ lè pa àṣẹ ọkọ bẹ́ẹ̀ tí kó sì mọ̀ wá ìmọ̀ alhamdulillah wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in ọlọ́run sọ ní ìbéèrè lẹ́sàn dáadáa ìbéèrè tó ṣe pàtàkì ni ni mo fi ní kò sí ọ̀rọ̀ ẹ̀rín níbí ah, ìbéèrè yìí ṣe pàtàkì nítorí pé tí èmi náà mà lọ́pọ̀lọpọ̀ wa mà ní ẹlòmíì ń bẹ lóbìnrin tó ṣe pé ní ọ̀tọ̀ nígbésí ayé ti ń gbé bọ̀ tẹ́lẹ̀ kọ́lọ́hún tó fọ̀nà mọ́ nígbà tó ó ní tó yé nípa ẹ̀sìn ma ó sì mọ̀ páwọn tí ò yé òun pọ̀ kán ní tóun náà ṣẹ̀ṣẹ̀ ń discover pé a ah, àti báyìí lélẹ́yìí àti báyìí lélẹ́yìí. ọkọ tóun náà ó sì wà ń po kọ́kọ́ nìyí bákan náà ni wọ́n àbí bọ́yá ń gbà mí ìyàwó lè tún mọ̀ jù lọ. irú ọkọ yìí gẹ́gẹ́ bí ìbéèrè tó ń béèrè béèrè gbogbo nǹkan ní ṣẹ̀ríà ìsìlámù fàlàyé àkọ́kọ́ ni pé pé báyà kọ́ pa àtẹ ọkọ rẹ̀ tì kó pé owó tiẹ̀ ní ṣẹ̀rí ọkọ wa bẹ́ẹ̀. bọ̀tí yóò pe àkíyèsí ọkọ yìí àbí kó pe àwọn tí wọ́n bá lè bá a sọ pé kọ́kọ̀ yìí ọmọ pé kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyati. nínú responsibility ọkùnrin ní kíyàwó rẹ̀ ó sin lọ́nbọ́lọ́ ti fẹ́ òun ló gbọ́dọ̀ kọ́ bọ́ọ̀ bá wá lè kọ́ tọ́ba pé ọ̀ faramọ́ kọ́ lọ bìkan ọkùnrin lẹ́tọ̀ọ́ ibi tí ọba fẹ́ kọ́dà bí wọ́n rò pé bẹ́ẹ̀ ni ma wà òun lọ́ máa ń torí tòun náà òun ọ̀fẹ́ kíyàwó tòun máa lọ bí báyìí yóò wá wá alternative fún ìmọ̀ kọ́kọ́ àbí kíkíni àbí kó sì wọ́ alternative tẹ́mi rẹ̀ ọ̀ balẹ̀ pé ọ̀dà lè máa kọ́ mi báyìí pàtàkì jùlọ alihamudulilayi àti ọ̀rọ̀ àwọn obìnrin mùsùlùmí tí wọ́n lè kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ lónìí náà àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì òun ni pé àwa tó béèrè irú ìmọ̀ wo ni arábìnrin yìí ń wí torí pé ìmọ̀ pé oríṣi méjì ìmọ̀ ṣẹ̀ríà là ń wí o ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ tó jẹ́ wájibù ń bẹ fárúdù téèyàn gbọ́dọ̀ mọ́mọ́ ìmọ̀ mi ń bẹ tó ṣe pé ní àà ń bá bí kíni mustahabbat àlékún ni irú àwọn àmọ́ lápèjúwe nísìnyí obìnrin tí ò mọ fatiha kọ́dà kò lè ké suratul fatiha túláàsì ní kọ́ wá bí ó ti mọ̀ ìmọ̀ dandan nù torí pé èèyàn ò lè kírun àbí kó ké kíni àbí kó ké fatiha béèyàn ọ̀gá ti kírun kìí ṣe mùsùlùmí irú àwọn àmọ́ yìí ni obìnrin lẹ́tọ̀ọ́ àti dúó kọ́ fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ pé ìmọ̀ kọ́ kọ́ mi àbí kan wọ́nà tí ń gbà kékeré ni tí ń gbà kọ́ túláàsì ni. àmọ́ báyìí pé a ah, èmi náà fẹ́ mọ̀kéwú bíi sista kínní ni èmi náà fẹ́ gbọ́ lárúbáwá bíi sista kínní ni a ah, èyí wọn ò sí nínú máa dáadáa bọ́kọ bá rò pé a ah, ọ̀tẹ̀hún lọ́rùn tọ́ba rí bẹ̀ tọ́ba gbà alhamdulilayi bọ̀tí ọba gbà èyí wọn ò sí nínú máa dáadáa pé túláàsì ọgbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ti kọ̀ so èyí ò ní ká ṣe yàtọ̀ láàrin méjèèjì wàláhù. sàwọn àlékún. naam naam. ẹ dákun àdìs tó sọ pé ní tóbìnrin bá mú nǹkan ọkọ rẹ̀ láì gbàyọ̀dà dẹ àti tó sọ pé ẹni tó bá ná nínú nǹkan tí ọkọ rẹ̀ tó ṣiṣẹ́ fún pé ìdajì ládá ló bẹ fún ọkọ àtẹni tí ó gbà àtẹni tó fi ṣe kínní èwo ni bó ni hadith méjèèjì rẹ dágùn. ọlọ́run sọ yín lẹ́sìn dáadáa kásámà gbádìí ànábì yé lọ́nà bá ànábì bá ti sọ àdìsí kóbìnrin ọmọ mú nǹkan kọ rẹ̀ láì mà ìyẹn ni pé kọ́mọ fi fàǹfà ní fúnra rẹ̀ láì mà sí ọkọ àmọ́ eléyìí tí obìnrin bá rí pé àǹfààní tọkọ yìí náà ni òun lọ́rọ̀ sàrà bóbìnrin bá ṣe sàárà lóyún inú owó ọkọ rẹ̀ èyí wọ́n ti pàǹfà ti ara tiẹ̀ kọ́dà ǹfààní tọkọ yìí náà ni ẹnu gbóhùn lọ́wọ́ á ṣe sábàbí rẹ̀ nínú ọlá ọlọ́run tó gbòòrò gbogbo ẹni ọba ṣe sábàbí nǹkan kò ní bí ládẹ ni ó ní nǹkan nìkú àmọ́ wọ́n tó jẹ́ sábàbí mi náà ọlọ́run ó tún wá ṣàánú wọ̀ náà yóò fún wọ̀ náà ní ládàá. bọ̀tẹ́ léyìí a wá wí pé ní ntí wọ́n á ń jẹ́ sàárà gẹ́gẹ́ bí n ta wílẹ̀ kan náà ni oríṣi ọ̀nà méjì ló sí o sàárà dandan bẹ sàárà kíni ẹni ọba wù ẹ̀ǹbẹ̀ kíni sàárà ni zaka obìnrin tó bá rí i pé ọkọ òun yìí ya ọ̀tọ̀ ọlọ́run débi pé zaka zaka tó jẹ́ dandan tó jẹ́ kíni òpó islam kọ́dà bọ́pọ̀ yìí ọba dùnnú sí i bọ́bá mọ̀nà tí ó máa yọ èyí wọn láì sí. àmọ́ tó bá jẹ́ pé sàárà ẹni ni tí èsì dandan ọ gbọ́dọ̀ rí i ìmọ̀ kórì bisọ̀ráhà ní ohun ẹnu pé ọkọ̀ yìí ò kọ̀ọ̀kan láàyàn ni bọ́bá mú kò ní í kò ní bínú. kò sì ní ọkàn rẹ̀ ò ní kọ̀ àbí kó ti mọ̀ nínú wa rẹ̀ pé ẹ bàbá akíní ò ní kí a sọ́dà bọ́ bá gbọ́ àmóbìnrin tó bá ti mọ̀ kọ́kọ́ òun lẹ́yìn zàká kò sí pé fẹ́nìkan ní ẹ̀yẹ tàánú ẹnìkan àbí kankan wá àti ni ṣe fọkọ rẹ̀ islam kọ́ wa pé ká máa wá ní ìmọ̀ ṣe sàrà fún túláàsì nígbà tí èyí ṣe sàrà kẹ́ni dandan so arọ àti àwọn ọkọ àtàwọn ìyàwó náà ọlọ́run ọ̀bọ fèsì gbogbo àlejò ọ̀nà tọ́tọ́ eléyìí tí èmi ò tún fi kún tí arábìnrin yóò mẹ́ńṣán òun ni pé eléyìí tá a wá ní kóbìnrin ọmọ mú tí ó fi ṣàǹfààní fún rẹ̀ náà kọ́ ìdùn bẹ́ẹ̀ o ìyẹn ni pé obìnrin tí ọkọ rẹ̀ ń fún ní tí ó tó obìnrin tí ọkọ rẹ̀ ń ṣe kí ni ń fún ní tí yóò tó ntí yóò tó kí ni sẹ̀rí à ń pè ní ntí yóò tó òun ni pé ní ntí yóò tó àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn kíláàsì rẹ̀ lápèjúwe nísìnyí nínú Ìlọrin àbí Èkó àbí ibi téèyàn bá ń gbé ibi tí wọ́n bá ń gbé pé á averagely á béèyàn ọba tiẹ̀ lówó tí ò ní nǹkan kan kò gbọ́dọ̀ má máa fún ìyàwó tó bímọ kan ìyàwó àti ọmọ kan ọgbọ́dọ̀ má máa fún wọn lápèjúwe yá lójúmọ́ kan o five hundred naira lé owó oúnjẹ yín àbí lójúmọ́ kan o one thousand. ibò míì tó bá ti jẹ́ pé eh, two hundred naira láàmú ọ̀sà wo kí ni bo ni wọ́n ń gbé ǹjẹ́ ọjà average kò ní máa wo pé ten thousand ìyá akíní máa gbà lójúmọ́ hàn. irú eléyìí òun ọkùnrin yìí ó ti wá ntọ́jẹ́ mínímọ́ọ̀mù yìí kọ̀ wá fún ìyàwó ẹ̀ kò ṣe kí ni kò fún ìyàwó rẹ̀ tí èsì ṣe pé ìyàwó tó jẹ́ náà ṣízù kí là ń pè ní náà ṣízù ni obìnrin tí ọ̀gbọ́rọ̀ sọkọ lẹ́nu kò lẹ́tọ̀ọ́ náfàkọ̀ obìnrin tí ọkọ ò ní mẹ́jáde tí ó ní wàá mú un lẹ̀ bọ́ba lọ́ba lè mú un èyí òun inú tí ọkọ̀ọ̀kọ́ inú hákù rẹ̀ inú ẹ̀tọ́ rẹ̀ tí ọkọ̀ọ̀kọ́ kọ̀ fìtì ní pé kí ni kò lẹ́tọ̀ọ́ náfàkọ̀ ìnáwó lórí rẹ̀ mọ́ bọ́kọ bá lè fún mi. àwọn kankan bẹ tọkọ náà fi ní lẹ́tọ̀ọ́ sí nǹkan mi o bọ́kọ náà bá ti àwọn nǹkan kan kọ́dọ̀ obìnrin lè kọ oorun fún gbogbo ẹ̀ nílànà ṣẹ̀ríà ń bẹ. bọ̀dé léyìí tá à ń sọ nísìnyí gẹ́gẹ́ bí ìbéèrè obìnrin yìí ni pé obìnrin tí ò lè mú nǹkan kan nù nǹkan ọkọ rẹ̀ fáǹfà ní arìn àti tọmẹ́ ọ jẹ́ pọ́ ọkùnrin tí ń fún un ní ntí ó tó dé èdè tiẹ̀ kì ṣe pé ní ẹ ṣe ń táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe nù ń táwọn ẹgbẹ́ rẹ̀ ń ṣe kọ́ ń tóun lágbára àti ń tọ́ bá àwùjọ tẹ̀ ń gbé mu gẹ́gẹ́ bí àpèjúwe tí mo mú wa. ibòmí ń bẹ tó yẹ pé ní kọ́dà kò ní ìdí gbá tí ó ní èlùbọ́ ńlé ni kọ́sítọ́ọ̀mù gbá ìwé èlùbọ́ báyìí ń bẹ ńlé ó sì lè bọ́ sẹ́ǹkù lé kọjá ẹ̀kọ́ èyí ń gbogbo ń tọ́ bá jẹ́ gbogbo bí èèyàn bá gbé ní ìṣẹ̀rí ọba lò bẹ́ẹ̀ ẹ̀rí lórí eléyìí ni láyà nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn ẹ̀yà ńlá wa tá à ń pè ní Hindu imra'atu Abi Sufyan ìyàwó Abu Sufyan ó wá bá nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam pé inna Aba Sufyan rajulun shahihun walaysa yu'tini min al-mal ma yakfini wa waladi afa akudu min malihi kọ́lá nàbíyí sallallahu alaihi wasallam khudhi min malihi ma yakfiki wa waladaki khudhi min malihi ma yakfiki wa waladaki hindu wa sọ fún anabu muhammad sallallahu alaihi wasallam pé abu sufyan tọjọ ọhawọ a lè máa wò pé ní ah, irú obìnrin kóbìnrin wo ni tí wọ́n á ń lọ sọ fún ànábì kọkọ òun hawọ́. àlùgbíbà ká sọ̀rọ̀ ẹ̀yìn lọ́nà márùn-ún kìí ṣe haramu ká sọ̀rọ̀ yẹn lẹ́yìn lọ́nà mélòó lọ́nà márùn-ún àbí lọ́nà mẹ́fà sọ̀rọ̀ kìí ṣe haramu. ara ẹ̀ ní mustafin mustafin ẹni wọ́n fẹ́ béèrè ìdájọ́ sẹ̀ríà yọ́sà wíńtọ́ tẹ́lẹ̀ kí mufti ó tó mọ̀rú ẹ̀jọ́ tí ó dà èyí wọn yìí ṣe pé ọkọ rẹ̀ lẹ́yìn àbí mútàbọ́ọ̀lì mi ẹni tí wọ́n yàn jẹ ọ̀fẹ́ lọ sùn lágọ̀ọ́ ọlọ́pàá ọ̀wá ni ìfẹ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn àfikọ́ lẹ́yìn rẹ̀ ọ̀ nínú àwọn ọ̀nà bẹ́ẹ̀ kò ṣe wà ní ní mahakama ilé ẹjọ́ ilé ẹjọ́ mi náà àwọn ntọ́ba rí báyìí ọ̀rọ̀ gíbà ìṣèkínni kìí ṣe haramu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn máa ṣe ṣàlàyé wọn ní kúkúrú ká padà sórí ìtànsọ hindu ní abu sufyan hawọ kìí fún un ní tí ó tóun ẹ̀wò kìí fún un ní kíni tí ó tóun àtàwọn ọmọ wọn kò pé abu sufyan ọmọ ṣe bí bàbá alámọyín ṣe ń ṣe fún ìyá alámọyín abu sufyan ọmọ ṣe bí broda kìíní ṣe ń ṣe fún sista kínní èyí ń wọ̀ wọlé la yukallifu Allahu nafsan illa wus'aha. àmọ́ ntí ó tó mi ní àwùjọ tá a mọ̀ ká ah, kọ́dà bí yóò lówó kọ́dà bí yóò ní nǹkan ká ah, ó gbọ́dọ̀ ní two hundred naira tí ó fi lẹ̀ lórí nígbà tó ọ̀fẹ́ wọn jalè wọn ó sì jẹun. anabu muhammadu sallam abu eh, hindu rojọ bẹ́ẹ̀ fà nàbí kila anabi fi da lóhùn anabi ni kúbi mẹ́màlìhí máa yẹ fíìkì wà wà ládàkì kọ́dà anabi náà fi kọ́ ibùsùn ntí ó tó wà àti ọmọ rẹ̀ o lè mú nínú owó àbúṣòfìà ẹnu ọ̀nà táwọn onímọ̀ kan wá fà kíyèsí síbi hadith ni pé anabuwa muhammad sallallahu alayhi wa sallam èèyàn kan là nábì àmóríṣiríṣi personality là nábì ni kí ni túmọ̀ eléyìí ni pé olórí ìlú lànàbí àbí sallallahu alaihi wasallam kótó kele yìí anabi ọlọ́run la nabi adájọ́ la nabi sallallahu alayhi wa sallam mufti la nabi torí da ìyàtọ̀ ń bẹ láàrin mufti àti kọ́ọ́dúnú sẹ̀ríà ìyàtọ̀ ń bẹ láàrin mufti àti adájọ́ gbogbo eléyìí lọ́lọ́run ní ọ̀pàpọ̀ sára anabuwa muhammad sallallahu alayhi wa sallam òun làwọn onímọ̀ wa máa fi wò pé bá nẹ́bí bá sọrú ọ̀rọ̀ báyìí irú kòwó là nẹ́bí fi sọ ǹjẹ́ nẹ́bí sọ ń sọ pé òun là nẹ́bí ọlọ́run ó sì ti mọ̀ pé ní ti hindu sọ yìí òdodo ni ànẹ́bí ọlọ́run ló lè mọ̀ yìí tọ́lọ́ lè fi hàn án. àbọ̀sọ ń sọ pé mufti lòun pé ọwọ́ abẹ́rẹ́ fatiwa ni fatiwa sì ni àbí ọwọ́ asọ ń sọ pé hindu gbé ẹjọ́ ọkọ rẹ̀ wá wájú adájọ́ torí pé yàtọ̀ tí ń bẹ nu méjèèjì ni pé bọ́bá yìí pé ń tà nẹ́bí sọ́njọ́ náà sọ̀rọ̀ ọ̀sọ́lọ̀m ìsọ adájọ́ là nẹ́bí fi sọ ọ́ ó di dandan gbogbo obìnrin tí ọkọ tiẹ̀ náà bá rí báyìí àfi ká dájọ́ dájọ́ bẹ́ẹ̀ o àfi ká dájọ́ ó ti kíni kọ́ dájọ́ bẹ́ẹ̀ kí á ṣé bó ti rí nu máa mú un tí yóò tù ọ nínú owó rẹ̀ àmọ́ bọ́bá yìí pé mufti ni ìyàtọ̀ fatuwa àti kọ̀dọ̀ wù nù. No fatiwa ni pé gbogbo ntọ́ bá tún rí bẹ́ẹ̀ èèyàn máa lo fatiwa kan lápẹjù ẹni síbi ẹ dákun bẹ́ẹ̀ bá fẹ́ sálù àlá ẹ̀mẹ́ lónìí máa pa ojú mufti ò ní kíni ẹ̀mẹ́ ta ni ǹjọ́ wá di dandan pé ẹnùmí náà tọ́ bá tún fẹ́ béèrè kọ́ ẹ̀sẹ̀ pé àfi kí wọn náà lọ rí mufti òun ìdájọ́ fatiwa ni ti tó fún ah, mi gbọ́ tí wọ́n sọ ń jò ní pé ẹ̀mẹ́ ta ni bọ́ba gbé ìsọ̀ mufti lànàbọ̀ Muhammad sọ̀rọ̀ sọ́là mu sọ̀rọ̀ ọ̀jọ́ náà ajẹ́ pé gbogbo obìnrin tó bá rí bẹ́ẹ̀ ó lè mú kínní ó lè mú fatiwa ní kọ́dà bí ó tẹ̀sẹ̀ lọ ilé ẹjọ́ Allahu ta'ala alam. bẹ́ẹ̀ ká tó báyìí náà ọjọ́ ti lọ magrib sọ́nà wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.